إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها ألا فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba àlékún ìkí ọlọ́run ọba àti ìrà jẹ́ǹjẹ́ tó ọlọ́run ọba kọmọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú ànábì àtàwọn sọ̀hábà àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. a ìtẹ̀síwájú lórí tíra alimam ahmad rahmaulahu ta'ala tí wọ́n pè ní usulu sunna eléyìí tí a ń kà lọ. tíra yìí òun ni alimam ahmad rahmaulahu ta'ala òun wọ́n fi ṣàlàyé àdìsọ́kà tó lálàáfíà eléyìí tó sí pé ó sọ̀rọ̀ yẹn kí gbogbo mùsùlùmí wà lórí ẹ̀ àdìsọ́kàn tó jásí pé téèyàn bá ti wà lórí àdìsọ́kàn náà èèyàn sí nínú ìsìláàmù ní jẹ́ bẹ́ẹ̀ torí pé àkọ́kọ́ ń tọ́ yẹ kí a mójútó àkọ́kọ́ ojúṣe tó yẹ ká mójútó gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni sihatul i'tiqad kí àdìsọ́kàn wa kó lálàáfíà. La nítorí pé lílàlàáfíà àdìsọ́kàn yìí òun náà ni yóò jẹ́ kí àwọn iṣẹ́ wa iṣẹ́ ìbáàdà tá à ń ṣe fún ọlọ́run ọba òun náà ló jẹ́ kó lálàáfíà gbogbo ìbáàdà tó bá ti jáde látọ̀dọ̀ ẹni tá àdìsọ́kàn yẹn lálàáfíà òun náà ni ìbáàdà tọ́lọ́run ọba àdìkẹ́lá máa tẹ́wọ́ gbà lọ́dọ̀ ẹni tó bá ṣe gbogbo ẹnikẹ́ni tí àdìsọ́kàn ọba lálàáfíà gbogbo ìjọsìn tí bá ń ṣe fọ́ ọlọ́run ọba ọlọ́run ọba àlékelé ò ní gbà lọ́wọ́ ẹ̀ àwọn ilẹ̀ ọlọ́run ọba àlékelé ń bá wílẹ̀ alukur'an ọlọ́run ọba ni wà qadimna ila ma amilu min amal faja'alnahu haba'an mansura tọ́bajẹ́ bí alqiyama gbogbo iṣẹ́ tí àwọn kèfèrí gbogbo tẹ́ẹ̀rẹ́ tí wọ́n ṣe ọlọ́run ọba àlékelé kò gbẹ̀ wá lọ́jọ́ gbẹ̀dẹ̀ alqiyama ọlọ́run ọba wà fi hàn wọ́n tọ́lọ́wọ́n bá àdékẹ́lá bá fi hàn wọ́n pé ẹ wo àwọn iṣẹ́ eré tẹ́ ṣe ń lé ayé bó ṣe tóbi tó ọlọ́wọ́n bá ní waja'alnahu haba'an mansura ọlọ́wọ́n bá ní àwa sọ di nǹkan tí àwọn ọlọ́wọ́n bá tá kú dànù ẹgẹ́ di èlùbọ́ ẹgẹ́ di eruku tá kú dànù tí ò ní ṣàǹfààní fún gbogbo àwọn tí wọ́n ṣe ẹ wo àwọn iṣẹ́ ìjàmáà ẹ wo bí ọba ṣe ṣe wọ́n láǹfààní tó lọ́jọ́ gbèdà tẹ̀yà náà àmọ́ nǹkan tó fa tọ́lọ́mọ bá lè kélò ìwo tí òfin ní síjú wo iṣẹ́ wọn tọ́lọ́mọ bá lè kélò rẹ̀ níbi tán wọn lẹ́sàn pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe òun náà ní nítorí pé àìlálàáfíà di tọ́ka wọn. ọlọ́mọ bá lè sọ pé walladhina kafaru a'maluhum kasaradin biqi'a yahsabuhu az-zam'anu ma'a hatta idha ní gbogbo àwọn tí wọ́n ṣe kèfèrí àwọn táàdì sọ́kàn wọn dá nílé ayé tí wọ́n ṣe ìgbàgbọ́ sí nǹkan tọ́lọ́wọ́n ọba àlékelá ní kẹ́ nígbàgbọ́ sí ẹ tọ́lọ́wọ́n ọba àlékelá fẹ́ kó rin ilẹ̀ nínú báyà wọn tí wọ́n ṣe ìgbàgbọ́ sí nǹkan náà ọlọ́wọ́n bá ní àmẹ́lùhùn kẹsàrọ́ọ̀b ọlọ́wọ́n bá ní gbogbo sẹ́ẹ̀rẹ́ sọ́sẹ́ ilé ayé kẹsàrọ́ọ̀bì ọlọ́ni yọ̀dà ẹ̀jẹ̀ bí àwọn pé iná lọ́jọ́ gbèrà kìyàmá yọ̀dà ẹ̀jẹ̀ bí àwọn pé iná ni kí náà ń pè láwọn pé iná òun náà ni mirage ìtàn pè bẹ́ẹ̀ òun náà ni tí a bá ń sẹ́rìn àjò lọ ní àsìkò tí òòrùn mú lórí títí ọlọ́dà a mọ̀ wo wájú ẹgẹ́ bí ìgbà tó pé omi ń wa a bá à ní bómi mọ́ àmọ́ tí a bá ń wo ọ̀kán lórí títí tó ń dán nínú a rí pé omi ní wájú yìí bá iṣẹ́ wọn náà ti máa rí iṣẹ́ rí wọn bó ti máa rí ọlọ́run ní àwọn náà máa wò ó gẹ́gẹ́ nígbà tó yẹ kí wọ́n ní iṣẹ́ eré wájú ọlọ́run ọba gẹ́gẹ́ bí omi tí à ń gẹ́gẹ́ bí títí ọlọ́dà tí à ń wò ipò mi wà wájú ẹ̀ nílé ayé tó yẹ kí kéta bá dédé àdébòmí mọ́ táwọn náà bá dé ọ̀dọ̀ ọlọ́run ọba iṣẹ́ eré tó ń wò wájú yẹn tó bá dé ọ̀dọ̀ ọlọ́run ọba wọn ní bá iṣẹ́ eré kẹkẹ lọ́dọ̀ ọlọ́run ọba. àmẹ́lùhùn kẹsàrọ́bìn dìkíyàtì ó kù díẹ̀ síbi kí n débi tí ó rí mu tí ẹni bẹ́ẹ̀ bá wá débi tó bá wá débẹ̀ tí ọba bómi ẹ̀wò bí ó ṣe rí lára ẹ̀ tẹ̀rí pé yóò wà greatly disappointed irú ẹni bẹ́ẹ̀ yóò rí pé òun rí ìjákulẹ̀ tó tóbi jùlọ bẹ́ẹ̀ náà làwọn kèbè ní dọ́wọ́ jẹ́gbẹ̀dà sí yáàmẹ́ àwọn náà ó rí lọ́dọ̀ ọlọ́run ọba pé àwọn rí ìjákulẹ̀ tó tóbi jùlọ nípa àwọn náà máa ń náà ìta bá débẹ̀ ni pé n tó lè mú iṣẹ́ wa tá ń ṣe gbogbo orun tá ń kí àwẹ̀ tá ń gbà zakata ń yọ nafila tá ń yàn hajj tá ń lọ gbogbo sàárà tá ń ṣe gbogbo iṣẹ́ rẹ̀ ìdẹ́bípọ̀ wa àti gbogbo iṣẹ́ rẹ̀ tá ń ṣe pátápátá nǹkan tó lè mú wa jèrè ẹ̀ lọ́dọ̀ gbẹdẹ̀ kẹyàmá nítorí lè mú wa rí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni ká tún àdìsọ́kàn wa ṣe ká àdìsọ́kàn wa lálàáfíà gbogbo ẹnikẹ́ni tí àdìsọ́kàn rẹ̀ ò bá ti lálàáfíà ètò ẹkún rinlẹ̀ nínú báyẹ̀ tí ò bá ti rinlẹ̀ sí tí ò bá ti rinlẹ̀ nínú báyẹ̀ ètò ẹkún gbàgbọ́ tó bá ti ta ìgbàgbọ́ sí irú ẹni bẹ́ẹ̀ gbogbo tẹ́rẹ̀ tí bá ń ṣe tó bá jẹ́ bí lọ́kẹ́ yàmà kò ní ládá lórí ẹ̀ torí pé gbogbo èèyàn àwọn kẹfìrí náà àwọn náà máa ṣiṣẹ́ rẹ̀ àwọn náà ní iṣẹ́ rẹ̀ tán ṣe àmọ́ tí òní láti mójútó àdìsọ́kàn wa ká gbàgbọ́ yé kí ni àwọn nǹkan tó yẹ kó rìn lẹ́nu gbáyà wa kí ni àwọn nǹkan tó yẹ ká nígbàgbọ́ sí ká gbàgbọ́ yé ẹ̀ nífọ̀sí ọwẹ́ ká dẹ̀ nígbàgbọ́ sí nítorí kó lè bá àjá sí pé àwọn ìbáàdà tá à ń ṣe àwọn ìjọsìn tá à ń ṣe síwájú ọlọ́run ọba kó lè bá jẹ́ nǹkan tí ó ti wá láǹfààní lọ́jọ́ ìgbèrè kẹyàmà náà eléyìí báyìí nítorí eléyìí báyìí ó ní alimam ahmed rahmanulahu ta'ala ní wọ́n fi kọ tíra tó ń pè ní usulu sunna eléyìí tí a ń sàlàyé fúnra wa lọ ibi tá a wá dé nínú tíra náà òun náà ni qawluhu rahimahullahu ta'ala gbóná imam ahmed kọ́nà ọba àdékẹ́lá kọ́ bá wa kẹ́ wọ́n sọ wípé wal qur'anu kalamullah wa laysa bi makhluq wal qur'anu kalamullah wa laysa bi makhluq. يقصد الإمام أحمد رحمه الله تعالى أن يبين لنا كيف يجب علينا أن نعتقد أو أن يبين لنا ما يجب علينا اعتقاده في القرآن Imam Ahmed rahimahullahu ta'ala wọ́n fẹ́ sàlàyé fún wa níbi tá a dé yìí kí ni àdìtọ́ka tó jọ́nà yẹn fún wa ká ní nípa al-Qur'anul Karim báwo ni gbàgbọ́ wa ṣe gbọdọ̀ rí gẹ́gẹ́ bí mùsùlùmí nípa alukur'an tí ọlọ́run ọba nítorí ẹ̀rọ sọ pé wàlùkur'an kàlámù lọ wàlẹ́ ìsàbí màkàlùkọ̀. alimami ahmed rahimahullah ta'ala wọ́n ní alukur'an kàlámù lọ ìgbàgbọ́ wa sí alukur'an ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí ní tá a gbọ́dọ̀ ní tó gbọ́dọ̀ rinlẹ̀ nínú báyà sí alukur'an ni pé kàlámù lọ ọ̀rọ̀ náà bá ní alukur'an tí a ń gbé lọ́wọ́ tá ń kà yìí kágbà wípé kórinlẹ̀ nínú gbáyà wípé ọ̀rọ̀ ọlọ́run ọba ni tọ́lọ́run ọba lè jẹ́ látọ̀kalẹ̀ fún àwọn ẹrú ẹ̀ láti lè bá a tẹ̀lé ká lè bá a kílọ̀ ọlọ́run ọba lè jẹ́ lápè wá sí kílọ̀ ọlọ́run ọba lè jẹ́ lápè wá fún bẹ́ẹ̀ wal Qur'anu kalamullah wa laysa bi makhluq kádẹ́ gbà yí pé alukur'an kìí ṣe ẹ̀dá ọlọ́run ọba náà mélòó bá la fẹ́ ṣe ìfọ́síwẹ́wẹ́ àmọ́ ní kí ọ̀rọ̀ náà kí ó lè bá ní àlàyé tó kún rẹ́rẹ́ á bẹ̀rẹ̀ sí máa mú ọ̀rọ̀ tá a sọ yìí ní gbólóhùn ní gbólóhùn ní gbólóhùn á bẹ̀rẹ̀ sí máa mú láti máa ṣàlàyé ẹ̀ kí náà ń pè ní alukur'an alukur'an ibadallah ìgbàsánkpé ní alukur'an òun náà ni tíra ọlọ́wọ́ ba eléyìí tí a ń kà yẹn náà ní pé ní alukur'an níbo náà ti yọ orúkọ yìí alukur'an orúkọ yìí masdaru lọ́jẹ́ ìpìlẹ̀ lọ́jẹ́ fún fẹ́ẹ̀lì kọ́rọ̀ à ọ̀rọ̀ ṣe kan bẹ́ẹ̀ tán pé ní báàbù òun náà ni kọ́rọ̀ à ìtumọ̀ ni pé ó kà kọ́rọ̀ à ó kà yẹ kọ́rọ̀ ù ó ń kà mọ́sálárì ẹ̀ àbí ká sọ pé amúrò ọ̀jẹ̀ ìkọ̀rọ̀ kà ìkọ̀rọ̀ kà à ń pààyàn láti ẹnìyàn pé read kọ́rọ̀ à ìrì yẹ kọ́rọ̀ ù ìsìrídìn ó kà ó ń kà ìkọ̀rọ̀ kà tẹwárí masdar yẹ òun náà ni qira'atan wa qur'anan qira'atan wa qur'anan so qur'an masdar lọ́jẹ́ ìpìlẹ̀ lọ́jẹ́ fún qara'a bẹ́yà ní qira'a qira'a gẹ́gẹ́ bó ṣe jẹ́ masdar fún qara'a náà masdar méjì nìyẹn qira'atan wa qur'anan ajá sí pé tí a bá ti mọ̀ pé ibi tó ti mú alukur'an òun náà ní níbi kíkà nǹkan ibi nǹkan kíkà tó túmọ̀ sí pé alukur'an ìtumọ̀ tí ọmọ jẹ́ náà ní kí ni o kíkà nǹkan alukur'an ìtumọ̀ rẹ̀ ní yorùbá sábà ń sọ pé alukur'an sábà duwálé ìfẹ́ kí ni ìtumọ̀ alukur'an ìtumọ̀ náà ní kí ni o kíkà nǹkan alukirọ́à alukirọ́à náà agbóyè táwa gbóná nínú ìtumọ̀ alukur'an ni pé. ajá sí pé nǹkan tí ọlọ́run ọba àdékẹ́lá sọ fún wa yìí nǹkan tí a máa kà ní nǹkan tí a máa kà ní tó yá sí pé kíkà rẹ̀ òun náà láti máa gbàgbọ́ yé nǹkan tí ọlọ́run ọba àdékẹ́lá ń bá wa sọ ládẹ̀mọ́ fi tẹ̀lé orúkọ alákọ̀ọ́kọ́ tí Al-Qur'an jẹ́ nìyẹn tọ́lọ́run ọba àdékẹ́lá tó ti pé ti pè ní fún bí àpẹẹrẹ tábàlọ́ wọnú sọ́ọ̀tù Yas ọlọ́run bá ní Yasi wal-Qur'anul wal-Qur'anil Karim wal-Qur'an wal-Qur'anil Hakim Yasin wal-Qur'anil Hakim ọlọ́run bá àlékelá sọ pé Yasin ọlọ́run bá lọ́mọ tó gbà lérò pẹ̀lú gbólóhùn yẹn ọlọ́run bá ní walqur'an alhakim ọlọ́run bá ní mo fi alqur'an alhakim ọlọ́run bá ní mo fi búra náà nílé sábẹ́ lò nínú àyà yìí pé ọlọ́run bá dékẹ́ láti alqur'an ní alqur'an bákan náà ọlọ́run bá dékẹ́ láti sọ́nà nínú àyè mi ní ọlọ́run bá ní wa qur'anan farraqnahu litakọ̀rọ̀ àhùn àlẹ́ náà ti àlẹ́ mùsùlùmí wanazzalnahu tanzila ọlọ́run bá lékẹ́lẹ́ ní wa qur'anan ọlọ́run bá ní qur'an farraqna ay bayyana wa awdahna wa fassalna ọlọ́run bá ní al-qur'an farraqna ọlọ́run bá ní àwọn ọlọ́run bá sàlàyé asàlàyé al-qur'an ní yékéyéké ọlọ́run bá ní asàlàyé tó yẹ sí kó fi clear ìtumọ̀ ìtumọ̀ kan fún nìyẹn ìtumọ̀ kejì fúnfà rọ̀kànà òun náà ni pé anzalnahu ayatan ba'da ayatin munajjaman ọlọ́run ọba àdékẹ́rẹ́ ń jẹ́ kó yọ ẹ́ pé alukur'an ni ó asọ́kalẹ̀ díẹ̀díẹ̀ ní farrọ́kànà asọ́kalẹ̀ lódidi ìtumọ̀ ni pé asọ́kalẹ̀ lódidi fún anabi sallallahu alayhi wa sallam àmọ́ ọlọ́run ọba àdékẹ́rẹ́ lásọ alukur'an kalẹ̀ láti Baitul Izza láti Baitul Izza ila sama ìdúnìyà sísánmà ayé jumlatan lódìdí lọ́lọ́run bá lékelá sọ alukur'an kalẹ̀ láti bẹ́tùl ìzá ti sísánmà ayé láti bí sánmà ayé yẹn farrafana ọlọ́run bá lékelá wa mú wáfà nàbí sallallahu alaihi wasallam hasbal waqọ irẹ lódì wọn àníbàámu sí nǹkan tí bá ń ṣẹlẹ̀ àti nǹkan tọ́lọ́run bá lékelá fẹ́fẹ́ ká gbọ́yé lásìkò kan àti nǹkan tọ́lọ́run bá lékelá fẹ́fẹ́ fà wá láṣẹ ọlọ́run bá ní kí wọ́n sọ kalẹ̀ ní àyà láyà ní àyà kọ̀ọ̀kan láyà kọ̀ọ̀kan ní àyà ní àyà kan tẹ̀lé àyà míì àti ní sùúrọ̀ tẹ̀lé àwọn bẹ́ẹ̀. farraqnahu litaqra'ahu 'ala an-nasi 'ala mukth ọlọ́run bá ní nǹkan tó fàtà fi sọ alukur'an kalẹ̀ báyìí ni pé litaqra'ahu 'ala an-nasi kílà nábì kó lè bá ká alukur'an yìí fáwọn èèyàn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wálé zannahu tẹ̀nzílà ọlọ́run bá ní àwọn ọlọ́run bá lálẹ́ sọ alukur'an kalẹ̀ tẹ̀nzílà ní sísọ kalẹ̀ díẹ̀díẹ̀ wálé zannahu tẹ̀nzílà náà nínú àwọn orúkọ tí alukur'an ń jẹ́ òun náà ní kíni o alukur'an nínú àwọn orúkọ tó ń jẹ́ bákan náà òun náà ní alkitab alkitab nítorí pé alukur'anu karim maktub nǹkan tá a kọ ni maktubun fi lahil mahfuz ọlọ́wọ́ bá lè jẹ́ lákọ́ sí aláhùn mahfuz tí pátákó alápọ̀nlé tọ́lọ́wọ́ bá lè jẹ́ lásọ́ tí ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá yẹn tọ́lọ́wọ́ bá lè jẹ́ lájú kó tọ́lọ́wọ́ bá lè jẹ́ lájú kó yọ wáyé pé innahu lakur'anun karim fi kitabin maklun la إلا المطهرون تنزيل من رب العالمين الله ọlọ́run bá àdékẹ́lá القرآن الكريم الله ọlọ́run bá àdékẹ́lá kọ sí ibi aláwọ̀ mahfuz sínú pátákótó lápàlẹ́ tọ́lọ́run bá àdékẹ́lá fi pamọ́ sọ́dọ̀ ẹ̀. bákan náà nígbà tọ́lọ́run bá àdékẹ́lá wà sọ kalẹ̀ fún wa ọlọ́run bá àdékẹ́lá pa wá láṣẹ ká kọ́ sínú àwọn nǹkan tí a fi so látara báyìí alukur'an nínú ọkọ̀ tó ń jẹ́ ni alkitab ìtumọ̀ alkitab ó náà ni almaktub intakọ alkitab alfi'alu bi ma'na maf'ul ìtumọ̀ alkitab ni almaktub intakọ eléyìí báyìí náà orúkọ yìí alkitab yìí òun náà wà ní alukur'an tọ́pọ̀ ọwọ́ baqara láàyè tọ́pọ̀ pàápàá jù lọ́wọ́ bẹ̀rẹ̀ ayé àkejì nínú suratul Baqara ọlọ́run bá ní dhalikal kitabu la rayba fi hudan lil muttaqin dhalikal kitab ọlọ́run bá lékè láti alukur'an ní kíni o alkitab. bákan náà nínú orúkọ tí ọlọ́run bá lékè lásọ alukur'an nínú orúkọ tí alukur'an ń jẹ́ tí a gbúdọ̀ mọ̀ nípa olùkọ́ alukur'an náà ní alfurqan alfurqan kí ni túmọ̀ rẹ̀ òun náà ní tíra tó lọ́wọ́ bá lékè látọ̀kalẹ̀ láti ṣe láti ṣe òpin yà láàrin òdodo àti ẹ̀rọ ọlọ́wọ́ bá lékè látọ̀ Al-Qur'anul Karim kalẹ̀ láti ṣe òpin yà láàrin ọ̀nàmà àtọ̀nàmù Al-Furqan bayna al-huda wad-dalal wa bayna al-haqqi wal-batil Al-Qur'an ni máa jẹ́ òpin yà láàrin ìmọ̀nà àti ìṣìnà òyìnbó ti máa jẹ́ òpinya láàrin ọ̀rọ̀ àti òdodo táàbì mọ̀ pé eléyìí báyìí القرآن alukurani ti fi wáyé pé eléyìí báyìí ni nǹkan tó jẹ́ òdodo tọ́lọ́run bá àdìkẹ́ láfẹ́ eléyìí báyìí ni nǹkan bàjẹ́ nǹkan ọ̀rọ̀ tọ́lọ́run bá àdìkẹ́ lọ́fẹ́. tí a bá lọ wọnú súrọ́tù furqan ọlọ́run bá àdìkẹ́ lásán ọlọ́wọ́ bá ní mímá ni fún ọlọ́wọ́ bá tàbárọ̀kà lẹ́rì mímá ni fún ọlọ́wọ́ bá ayé tàkọ́jàsà mímá ni fún ọlọ́wọ́ bá tàbárọ̀kà ìtumọ̀ túmọ̀ sí pé takásàrọ̀ khairuhu ọlọ́wọ́ ọba ọba tí ó dá ọlọ́pọ̀lọpọ̀ orin ni tàbárọ̀kà alladhi nazzala ọlọ́run ní orí ọlọ́run ọba mọ́pọ̀ o ní mẹ́mà ní fún ọlọ́run ọba alladhi nazzala al-furqana ọlọ́run ọba tó sọ al-furqana kalẹ̀ ay nazzala al-Qur'an ọlọ́run ọba àlejò sọ al kalẹ̀ al nìyẹn ليكون للع... تبارك الذي نزل الفرقان على عبده الله ọba ní mímọ́ الله fún ọlọ́run ọba ọba fún ẹrú ẹ̀ òun náà ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam liyakuna lil alamina nabiyya ọlọ́run bá ní kí ni nǹkan tó ní nǹkan tó fà tó ń fi sọ al-Furqan fún anabi sallallahu alayhi wa sallam liyakuna lil alamina nabiyya ọlọ́run bá ní kí kùránì lè bá máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáńlá yé pátápátá náà àwọn al-kutubu àwọn tíra tọ́lọ̀ tó sọ̀kalẹ̀ láti sánmà yàtọ̀ fún alukur'an tíra tó pọ̀ ni gbogbo ẹ̀ làwọn mùsùlùmí ti gbọdọ̀ ní láti gbọdọ̀ nígbàgbọ́ sí kọ́nà ọba àdékẹ́lá ọsọ àwọn tíra kankalẹ̀ fún àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àmọ́ àwọn tíra yìí ọlọ́run ọba àdékẹ́lá sọ̀kalẹ̀ fún àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ó dẹ̀ ní ká máa fi jíṣẹ́ fún àwọn ìjọ wọn nìkan tí iṣẹ́ yẹn tí ò àwọn ànábì tó ti kọjá lọ ọlọ́run ọba ọ̀ràn wọn sí gbogbo àgbáńlá ayé ọlọ́run ọba àlékẹ́lá rán wọn sí àwọn ìjọ wọn nìkan ni amánàbí wa muhammad sallallahu alayhi wa sallam wa ma arsalnaka illa kaafatan lil alamin wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ọba àlékẹ́lá ní àwòrán rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam àyàfi sí gbogbo àgbáńlá ayé gbogbo àgbáńlá ayé lára Ànábì sallallahu alaihi wasallam tí kò máa jẹ́ ìkẹ́ fún wa ọlọ́run ọba àdékẹ́lẹ́ wá sọ alukur'an alukur'an kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam kó máa jẹ́ tíra tí gbogbo àgbáyé máa máa tẹ̀lé tíra tó jẹ́ pé gbogbo àgbáyé ló máa máa tẹ̀lé eléyìí ló fà ló fi jẹ́ pé alukur'an karim kìí ṣe tíra àwọn lárúbáwá ọlọ́run ọba àdékẹ́lẹ́ kẹ́ sọ kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá ni torí pé èdè nìyí ni èdè tí Ànábì sallallahu alaihi wasallam tí ọlọ́run ọba àdékẹ́lẹ́ fi gbé Ànábì dìde èdè tí ọlọ́run bá lè jẹ́ gbé ànábì dìde ìran tí ọlọ́run bá lè jẹ́ gbé ànábì dìde nù wọn èdè tí wọ́n ń sọ òun náà lè dé lárúbáwá èdè yẹn náà lọ́wọ́ bá lẹ́kẹ́lá fi sọ alukur'an kalẹ̀ kìí ṣe fún àwọn lárúbáwá fún gbogbo pátápátá ni ló fi jẹ́ sí pé ẹ̀tọ́ tí gbogbo mùsùlùmí ní lórí alukur'an karim kò yàtọ̀tọ̀ síra wọn kò sì jura wọn lọ ẹ̀tọ́ táwọn lárúbáwá ní làwa náà ní lórí ẹ̀ bó ti jẹ́ ọ̀ranyàn fún wọn láti dáàbò bo alukur'an bó ṣe jẹ́ ọ̀ràn yẹn fún wa láti kọ́ ẹ̀kọ́ alukur'an bó ṣe jẹ́ ọ̀ràn yẹn fún wa láti máa lo alukur'an bó ṣe jẹ́ ọ̀ràn yẹn fún wa láti gba alukur'an gbọ́ bẹ́ẹ̀ náà lọ jẹ́ ọ̀ràn yẹn fún gbogbo àwa yòókù náà torí pé tabaraka alladhi nazzala alfurqana ala abdihi liyakuna lil alamina nadhira ọlọ́run bá ní kíláàsì alukur'an kalẹ̀ kọ́ bá a máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáńlá ayé ó ní ìwé tí gbogbo àgbáńláyé máa mú òfin nú ẹ̀ ó ní ìwé tí gbogbo àgbáńláyé tí wọ́n gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé lọ́lọ́wọ́n bá lékelá sọ̀kalẹ̀ fáwọn. náà lára orúkọ alukur'an náà ni alufurkọ́ọ̀n àárí ẹ̀rí nínú àyà yìí àtàwọn àyà mi tọ́pọ̀ bákan náà náà orúkọ alukur'an òun náà ni kí ni o àtẹ̀nzí àtẹ̀nzí torí pé náà wọ́n bá lékelá sọ àti àwọn àyà tọ́pọ̀ náà àtẹ̀nzí nínú àwọn orúkọ alukur'an ni nínú àwọn orúkọ alukur'an náà ni azik azik inna nahnu nazzalna zikra wa inna lahu lahafizun nínú àwọn orúkọ alukur'an jẹ́ náà ni azik azik tí a tọ́lọ́run ọba àlejò lásọ̀ kalẹ̀ fún wa kálẹ̀ bá mo ti ṣe ìrántí ọlọ́run ọba tí a tọ́lọ́run ọba àlejò lásọ̀ kalẹ̀ fún wa kálẹ̀ bá mo ti gbọ́ wá sí láti ẹnu ọlọ́run ọba lórí nǹkan tọ́lọ̀ wọn bá àlejò lábẹ́ àti nǹkan tọ́lọ̀ wọn bá àlejò lọ́fẹ́ azik nínú àwọn orúkọ alukur'an òun náà ni anu anu nínú àwọn orúkọ alukur'an lọ́wọ́ nínú àwọn orúkọ alukur'an àti ìròyìn alukur'an nínú náà ni alhuda nínú náà ni ashifa nínú náà ni arrohma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ tọ́lọ̀ wọn bá àlejò lá àti àwọn ìròyìn tọ́lọ̀ wọn bá àlejò lá Ah, látara báyìí àwa mùsùlùmí a ma àwọn orúkọ tí ń bẹ fún gbogbo orúkọ náà olórí gbogbo orúkọ náà ní kí ni o Al-Qur'an naam ah, eléyìí ló fàá ló fi jásí pé Al-Qur'an tira karim tíra kan ni tó pé ó àwọn tíra tó kù síwájú kí ẹ tó sọ alukur'anul karim kalẹ̀ àwọn tíra ta sọ kalẹ̀ síwájú ẹ̀ ọlọ́ọ̀ba àlejòlá máa ń sọ tíra yẹn kalẹ̀ lódìdí ni lódìdí lẹ́ẹ̀kan náà ọlọ́ọ̀ba àlejòlá sọ kalẹ̀ àmọ́ alukur'anul karim ọlọ́ọ̀ba àlejòlá ń sọ kalẹ̀ díẹ̀díẹ̀ ni ọlọ́ọ̀ba àlejòlá ò sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam lódìdí ọlọ́ọ̀ba ń sọ kalẹ̀ fún anabi sallallahu àmọ́ síwájú ká tó lọ síbi àwọn àlàyé kọ̀ọ̀kan nípa alukur'anu karim eléyìí tí ó kọjú ọ̀rọ̀ yẹn kí á mọ̀ ní pé àwa mùsùlùmí ìgbàgbọ́ wa ó gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ́ gbogbo àwọn tíra tọ́lọ́run bá àdékẹ́lá sọ̀kalẹ̀ kágbà yìí pé tíra yìí látọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá ọlọ́run bá àdékẹ́lá ń sọ nínú suratul Baqara ọlọ́run bá ní amana ar-rasul bima unzila ilayhi min rabbih والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الله أبا لجلان جاري لا تدعو الله أبا وفوره الله أبا آمن الرسول الله أبا òjíṣẹ́ الله ọba tí ń ṣe ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó nígbàgbọ́ tó ní agbára ìgbàgbọ́ tó rinlẹ̀ bìmá unzila ilayhi sí nǹkan tí àwọn ọlọ́wọ́n ọba àlejò láti ta fi ránṣẹ́ sí onílẹ̀ al-Qur'anul Karim. wal mu'minun ọlọ́ni bákan náà àwọn mòmìnì ẹ̀yẹ́ bí àwọn Abubakar ní Siddiq àwọn Umar ibn Khattab àwọn Usman ibn Affan àwọn Ali ibn Abi Talib àti àwọn sọ̀hábà yòókù náà pátápátá ọlọ́ni gbogbo wa náà àti gbogbo àwa yìí náà kọ́lọ́ kullun amana billah gbogbo pátápátá náà ní ìgbàgbọ́ sí ọlọ́run ba náà jàmáà kullun amana billah ǹjẹ́ gbogbo wa yìí náà nígbàgbọ́ sí ọlọ́run ba bí ǹjẹ́ a nígbàgbọ́ sí ọlọ́run ba náà ìgbàgbọ́ wa sọ́lọ́run ba ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí sọ́nà ọba ìgbàgbọ́ tó mẹ́hẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò ní ìgbàgbọ́ sọ́nà ọba wa ma yu'minu aktharuhum billahi illa wa illa وما يكثر وما يؤمن illa wa وهم يشركون ọ̀pọ̀lọpọ̀ àwọn mùmìnì ọlọ́hìn àfihàn wọn ní ìgbàgbọ́ sọ́lọ́run ọba gẹ́gẹ́ bó ti yẹ fẹ́ ní ìgbàgbọ́ sọ́lọ́run ọba wọ́n máa ń ṣẹbọ púpọ̀ jù torí pé gbogbo àwọn mùmìnì náà ní ìgbàgbọ́ sọ́lọ́run ọba ìjáwa náà wà nù wọn sọ́lọ́run ọba nìkẹ́lẹ́ kọ́kàwá kó nù wọn àwa máa ní ti ẹni tí ọba dẹ̀ ti sínú wa kò sínú àmùmìnì nìyẹn kọ́lọ́mù àlejò kọ́mọ̀ ti wá bẹ̀. kúndùn amana billah nítorí pé ọlọ́mọba àlejò nítorí pé anabi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́mọba ní ta'arraf ila Allahi fi rọ̀kọ́ ya'rifuka fi shidda máa mọ ọlọ́mọba nígbà tára bá dì ọ́ ọlọ́mọba náà ọ̀ràn tiẹ̀ nígbà tára bá ní agbọ́dọ̀ máa rántí ọlọ́run ọba rẹ̀ gbọ́dọ̀ máa mọ ọlọ́run gbogbo wa ni sẹ́ráwà mùsùlùmí àmọ́ mọ ọlọ́run ọba lọ́lọ́run ọba nígbà tá a bá ní ìṣòro wàlọ́hì nígbà tá a bá ti bẹ̀rẹ̀ sí ní ìṣòro báyìí a kì í mọ ọlọ́run ọba mọ́ wà máa kọ́dẹ̀ ọ̀hún lọ́hì haqqa qadrihi àwọn èèyàn kì í mọ bọ́lọ́run ọba ti tóbi máa ń sílọ̀fà ó ní pé tí àwọn èèyàn tí wàhálà bá dé bá wọn ẹ̀rí wípé wọ́n gbà ní ìsìnkọ́ lọ́wọ́ ọba àlejò láwùjọ tó sọ̀rọ̀ àwọn wọ́n gbà yí pé ìṣòro àwọn ibi tí ó ti tán ọ̀dọ̀ nǹkan mí yàtọ̀ fọ́nà ọ̀bà ni fún bí àpẹẹrẹ táwọn tí mùsùlùmí bá ń ṣe àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tẹ́ wá ń ṣe wá sí fún pé à gbára lọ́nà ọba mọ̀fọ́nà ọba nìkan ló lè mú wòsàn wá mọ̀fọ́nà ọba nítorí ara tí ń níye yóò bí ní ọlọ́run ọba àlékẹ́ láòótó ọlọ́run ọba àlékẹ́ lọ lágbára láti gbé òun dìde yóò wá wá ìwòsàn yóò máa wá ìwòsàn lọ sọ̀rọ̀ nǹkan mí yàtọ̀ fọlọ́run ọba ṣé mùsùlùmí tára ń ní tára ń ṣe tó wá ń wá ìwòsàn lọ sọ̀rọ̀ nǹkan mí yàtọ̀ fọlọ́run ọba tó nígbàgbọ́ sọlọ́run ọba tó bá yẹ kó nígbàgbọ́ sọlọ́run ọba ni wàlláhì yóò dùn sọlọ́run ọba pé kò sí ṣòro tó tó kojú òun àfikọ́jẹ́ pàgbára ọlọ́run ọba ká tí mùsùlùmí bá ń wá ìdáàbòbò tí mùsùlùmí bá ń wá ìṣọ́ ibo yọ lọ síbi nǹkan tí wọ́n fún kó gbéṣẹ́ nu ọ̀nà ní tí ó nìyẹn tí a bá sọ fún pé mùsùlùmí pé ti tó wàláhì làbí ìjọba wò ní fún ọ̀tán rẹ̀ ó wulẹ̀ kú pi ìwọ dúró tí ayáàtì kùrùsí yìí ó pọ̀ dànù ayáàtì kùrùsí yìí báwo ọ̀rọ̀ wákùndí tó dáa kọ́ sátọ̀ àwọn àgbà lọ kẹ́ wàlọ́ọ̀hì ló fi jẹ́ sí pé tọ́pọ̀lọpọ̀ àmùsùn bá wà ní ìṣòro tẹ́ ẹ bá ń ka áàtù kù sí ìyù fún abẹ́ ń ka kul huwa Allah suratul ikhlas fún àbí mu àwùdàtàn àbúrú ti dàwọn nǹkan bẹ́ẹ̀ wàlọ́ọ̀hì ìgbàgbọ́ rẹ̀ ní rọ̀ mọ́ ẹ mọ tí gbàgbọ́ rẹ̀ máa rọ̀ mọ́ ìdí gbàgbọ́ rẹ̀ máa rọ̀ mọ́ náà ni nǹkan tí ẹ gbélé lọ́wọ́ tẹ́yìn ilé ìbáyìí láti jẹ ilé báyìí lọ́mọ tọ́lá ilé lọ́mọ fi rọrí ilé báyìí lọ́mọ dèmápá ilé lọ́mọ fi sẹ́nu ọ̀nà ìtẹ́nì rẹ̀ máa balẹ̀ sí pé ń tó lè sọ̀rọ̀ nìyẹn wàláhì ibi tẹ́mi rẹ̀ máa wà pé ní ọmọ pé ẹ̀hẹ́ àbá ẹ̀ẹ́dẹ̀ wọ́n sọ̀rọ̀ ní ẹ̀nà àwọn abúlé wọn káyà tún kù sí ẹ̀ àní ẹ̀dí nǹkan fún wa ẹ̀dí ẹ̀sàtìjẹ́ ẹ̀sàtìjẹ́ fún wa ẹ̀dìwá ẹ̀dìwá lámúre ẹ̀sìtìwá jẹ́nà a'udhu billah a'udhu billah wàláhì nàbí ibẹ̀ ilẹ̀ ti pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wàláhì wọn nígbà àbọ̀sọ́lọ́wọ́n bá ẹ̀yin ẹjẹ́ kí sọ̀rọ̀ ẹ̀rọ ọmọ bí kò ní gbà yípa ọlọ́run ọba nìkan ló lè mú tòrò yẹn fún kóhùn ọlọ́run ọba ní kúlùn ámẹ́nẹ́bìlá ǹjẹ́ anígbàgbọ́ sọ́lọ́run ọba gẹ́gẹ́ bó ti ẹ̀ka nígbàgbọ́ sọ́lọ́run ọba bí kó ń kálukú náà ká máa yẹra wa wò ǹjẹ́ ìgbàgbọ́ wa dúró ti ọlọ́run ọba gẹ́gẹ́ bó ti ẹ̀kó dúró ti ọlọ́run ọba kúlùn ámẹ́nẹ́bìláhi wa malaikatihi wa kutubihi ibi nítorí àsìkò àti màmá kà àwọn tíra yẹn fún wa àti àwọn ẹ̀rí lórí insha Allah ta'ala torí bí ta fẹ́ lọ́pọ̀ nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá lè gẹ́rẹ́ ń sọ nínú al-Qur'an níparí wọn ló kù ìṣẹ́jú márùn-ún tí a bá lọ wọnú Suratul Maida aya forty eight ní wa anzalna ilayka al-kitab wa anzalna ilayka al-kitaba مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بما أنزل الله ولا تتبع أهواءهم ولا تتبع أهواءهم إلى آخر الآية ọlọ́run bá lè وأنزلنا إليك الكتاب بالحق zẹ́nà iléka kìtàbà bil haqq الكتاب ba tíra náà ti ń ṣe alukur'an ọlọ́wọ́ bá ní àwa la sọ kalẹ̀ fún rẹ̀ anabi sallallahu alayhi wa sallam bil haqq pẹ̀lú òdodo ay alukur'an àwọn nǹkan tó wà nú ẹ̀ òun náà ni wọ́n máa jẹ́rìí pé òdodo ni ipe alukur'an sọ kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní kìí ṣe nǹkan tí ọmọ ẹ̀dẹ́ nìyẹn kan hun kìí ṣe ìròyìn ọmọ ẹ̀dẹ́ nìyẹn kan tó gbé kalẹ̀ tí wọ́n sọ ipe ọlọ́wọ́ bá ní kí wọ́n sọ torí pé tí a bá wo náà alukur'an kẹrí gbogbo ń tọ́wọ́ náà alukur'an oní fi oní oní nǹkan tí fi ń rinlẹ̀ lódodo wípé ọ̀rọ̀ náà bá ní wípé eléyìí báyìí ti kọjá làákàyọmẹ̀dé nìyàn làákàyọmẹ̀dé nìyàn ò lè gbé kínní yìí wà ń zanna àlékè wà ń zanna wà ń zanna ilékè kìtàbà bil haqq ọlọ́run bá ní aṣọ alukur'an kalẹ̀ fún ọ pẹ̀lú òdodo lára ń tàbí tó yẹ sọ̀kalẹ̀ fún ọ ni pé alukur'ani yìí òun ni ó máa mú wa gbà lódodo òun ni ó máa sọ fún wa òun ni ó máa testify sí ìjódodo nǹkan tọ́lọ́wọ́ bá nígbà láti gíní tó sọ̀kalẹ̀ síwájú alukur'ani ìtumọ̀ ni pé gbogbo nǹkan tí ó wà nínú àwọn tíra tó sọ̀kalẹ̀ síwájú eléyìí tí alukur'ani tó bá ti fi ń yé wa wípé eléyìí báyìí ọlọ́run ọba àdékẹ́lá sọnù tí àtọkọjá lọ àbọ̀ alukur'an ń sọ dákọ̀ ẹ̀ alukur'an ń sọ fún akódodo ni látọ̀dọ̀ ọlọ́run ti wá ni láàmà gbà lódodo gbogbo àwọn nǹkan gbogbo àwọn tí àti kọjá lọ yẹ tá a bá rí ẹnìkan tó fẹ́ yí àbọ̀ fẹ́ sọ nǹkan kan wípé ọlọ́run ọba àdékẹ́lá sọ kalẹ̀ fún ànábì kan tó ti kọjá lọ nínú tírà wọn alukur'an lágbèjáde lágbèmọ̀ yìí pé ǹjẹ́ tó ń sọ yẹn ǹjẹ́ lóòótọ́ ọlọ́run ọba àdékẹ́lá sọ kalẹ̀ bẹ́ẹ̀ sínú tírà tó torípé alukur'ani yìí àwọn tí àwọn oníkọjá lọ yẹn eh, alukur'ani wá láti wá so láti wá pé gbogbo ẹ̀ lódodo ni and láti wá fi àwọn nǹkan tó wà nú ẹ̀rin lẹ̀ fún wa ó tún lè gbé gbogbo nǹkan tó bá ti bá alukur'ani mu nínú àwọn tí àwọn tó ti kọjá lọ síwájú alukur'ani yẹn òun lòdodo gbogbo tó bá ti lè takọ alukur'ani ẹ mọ̀ yí pé lára tí wọ́n yí nìyẹn báwo wá láti máa mọ̀ yí pé lè báyìí kò sínú tíra yẹn wọ́n ti yí wọ́n dẹ̀ ti kọ́ síbẹ̀ láì ti pọ́ wà nù tíra tọ́lọ́mọba àdéjẹ́ sọ̀kalẹ̀ fáànẹ́bì yẹn òun ni pé tó bá ti lè takò alukur'an ẹ mọ̀ pé kì í ṣe òdodo nìyẹn àmẹ́lẹ̀ tó bá ti bá alukur'an mu ẹ mọ̀ yí pé lóòótọ́ ni nǹkan tọ́lọ̀ bá alikira sọ̀kalẹ̀ nìyẹn ọlọ́run bá lára àdìtà tó rẹ̀ alukur'an kalẹ̀ nìyẹn fún bí àpẹẹrẹ àwọn tíra kan bẹ tọ́lọ̀ bá alikira sọ̀kalẹ̀ síwájú ẹgẹ́ bí àtàwọ̀rọ̀ àti injil àtàwọ̀rọ̀ olàfọ́ ànábìwá musa àwọn yahudi àwọn dìmá àtàwọ̀rọ̀ àwọn ìnàsọ́rọ̀ àwọn dìmá ìjì tán pè ní báibù lẹ́ni gbogbo tí ẹ bá ti lè kà nínú báibù tí ó bá ti lè takò nǹkan tó wà náà Qur'an ẹ mọ̀ yí ka wallahi alazim nǹkan yẹn ọlọ́run ọba àdékẹ́lẹ́ ọ̀sọ́kalẹ̀ sínú ìjì ìfànẹ́bù àyínsá àwọn wọ̀nyí ni wọ́n yí àwọn náà fọ́ síbẹ̀ kò sínú tọ́lọ́run ọba àdékẹ́lẹ́ ọ̀sọ́kalẹ̀ fún bí àpẹẹrẹ ìgbàgbọ́ nípa kò sínú kò sínú nǹkan tó lọ́wọ́ bá lè fẹ́ lásọ̀kalẹ̀ sínú báyìí alukur'an ló dé kó yọ bẹ́ẹ̀. ìgbàgbọ́ nípa yí pé jésù ọmọ ọlọ́wọ́ bá ní kò sínú kò sínú nǹkan tó lọ́wọ́ bá lè fẹ́ lásọ̀kalẹ̀ sínú injil àwọn kur'an ló dé kó yọ bẹ́ẹ̀ ó dẹ̀ tẹ́ bá parọ́ ẹ̀ tẹ́ bá kọ́ síbẹ̀ àwọn òjò kó yọ pé wàláyé àwọn gbàgbọ́ yí pé ọlọ́wọ́ bá lè fẹ́ lọ́sọ̀kalẹ̀ fún ọ̀nẹ́bí wàyí sá nítorí pé injil ló gbọ́dọ̀ takò alukur'an kò gbọ́dọ̀ takò láíláí tàwọ́rọ́ fọgbọ́dọ̀ tẹ́kọ̀ọ́ kùránì torí pé gbogbo ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá kùránì ọmọ wa fún wa nírò nípa wípé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí òdodo ni ọlọ́run bá lè yí látọ̀kalẹ̀ sínú àwọn tó ti kọjá sínú àti kọjá lọ àbáwọn nǹkan báyìí tẹ́ńké fún yìí tí ọba ti bá ń tọ́wọ́ náà kùránì mu ẹgbà yìí pé irọ́ ni kò sí mẹ́ ọlọ́run bá ní musaddiqan lima tíra tó kù tó ti kọjá lọ yẹn kòrán ni ó máa sọ wọn ní ọmọ kan ọ̀pọ̀ àwọn mùsùlùmí lùwọ̀n fi ní sọ ipá nẹ́bí yìí sá ló wí bẹ́ẹ̀ kásì gbà bẹ́ẹ̀ tó pé àwọn ti gbàgbọ́ pé náà Kùránì yóò gbogbo tí ọlọ́run ọba lẹ́kẹ́ lára nẹ́bí wa Musa wá ṣe ànẹ́bí wa Isa gbogbo tí ọlọ́run ọba lẹ́kẹ́ lára wá ṣe ilé ayé tọ́wọ́ nu ìdí ọlọ́run ọba lẹ́kẹ́ láti sàlàyé ọ̀fun ọlọ́run Kùránì bẹ́ẹ̀ ni àìbẹ́ẹ̀ kọ́ gbogbo mẹ́sẹ̀gì ànẹ́bí wa Isa láti ọ̀sán ti bí ọlọ́run ọba lẹ́kẹ́ láti sàlàyé ànẹ́bí wa Isa láti ọ̀sán ti bí títọ́ ọlọ́run ọba lẹ́kẹ́ láti gbé gòkè ni gbogbo dáwà rẹ̀ pàápàá lọ́wọ́ àlekẹ́lá sọ̀kalẹ̀ lọ́sọ̀ fún anáàlú Qur'an gbogbo tànẹ́bì Isa ànẹ́bì Musa ànẹ́bì Ibrahim gbogbo ànẹ́bì Dawud gbogbo wọn yẹ́yẹ́ àbẹ́ẹ̀kọ́ ni tí wọ́n bá wá gbé nǹkan kan wá nù tíra tiẹ̀ tọ́ọ̀tọ́ wípé bẹ́ẹ̀ ló ti wà ní Injil asọ̀fọ̀ pé tọ́ba ti lè takò alukurani wà láì bẹ́ẹ̀ kọ́ ló wà ní Injil eléyìí tó gbé wà ń fèkì ni ibi kọ́ máa dájọ́ kọ́ máa dájọ́ pẹ̀lú nǹkan tọ́nà ọba àdékẹ́ látọ̀kalẹ̀ ìtumọ̀ ní pé gbogbo amùsùlùmí pátápátá ọ̀ràn yẹn ní fún wa ká máa dájọ́ pẹ̀lú Al-Qur'anul Karim tá bá ti fẹ́ dájọ́ afẹ́ pín ogún alọ̀ sínú Al-Qur'anul afẹ́ mọ̀ nípa zaka yíyọ bó láti yọ alọ̀ sínú Al-Qur'anul Karim afẹ́ gbáwẹ̀ alọ̀ sínú Al-Qur'anul Karim afẹ́ ṣèdájọ́ lórí olè alọ̀ sínú Al-Qur'anul abẹ́sẹ̀ dájú lẹ́rin tó ṣe zìnà alọ̀ sínú al-Qur'an al-Karim abẹ́ máa ń pa àwọn kíkí alọ̀ sínú al-Qur'an al-Karim gbogbo nǹkan yẹ́yẹ́ ẹni tó mu sí kí ni ìdájọ́ ẹ̀ alọ̀ sínú al-Qur'an ẹni tó ṣe jàǹbá fọ́mọ̀lá kejì kí ni ìdájọ́ ẹ̀ alọ̀ sínú al-Qur'an báwo ló ti yẹ ká ṣe fóbi alọ̀ sínú al-Qur'an al báwo ló ti yẹ ká ṣe fọ́lọ́wọ́ bá alọ̀ sínú al-Qur'an báwo ló ti yẹ ká ṣe agbọ́dọ̀ máa dájọ́ gbogbo nǹkan yányá gbogbo ìdájọ́ sábà máa lò yányá inú Al-Qur'an agbọ́dọ̀ tí mo ṣe lè ní ìdíta máa dúró sí lè nílé lè Insha Allah Ta'ala ọ̀rọ̀ nípa Al-Qur'an Karim tá a mú yìí ilé ìbáyìí kàn jẹ́ preamble ni ó kàn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọ́sọ láti fi ṣàlàyé fún wa pé kí ló ń pè Al-Qur'an Karim ga gẹ́gẹ́ kí làwọn ń pa Al-Qur'anul Karim insha Allah ta'ala tó bá tún di àwọn ìjókòó tó tún wá máa tẹ̀lé àwọn eléyìí abẹ náà bá kí ó sọ̀rọ̀ ju àwọn àsìkò náà lọ a máa ṣàlàyé àwọn ẹ̀kọ́ àti àwọn àdìsọ́kàn tó ẹ̀ka ní sí Al-Qur'anul Karim torí pé inú àwọn inú jumla tí mo kà yí pé wal-Qur'anu kalamullah wa laysa bi makhluq mobile time abẹ́lọ́wọ́ لا آه، أن يجعل القرآن ربيع ربيع صدورنا ونور ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا أبلغ أن يجعل القرآن قائدا لنا وإماما ونورا وهدى ورحمة وشفاء برحمتك يا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام